la cuna. contigo calde, no te da ni hambre. Lo que te hace falta, melao y un poco salsa. Bien virado, ten cuidado egwu aweni makamu wage awe kotugi awe potugi awe bu iyade wagade jimado kamiage ọkụ ya. Uh-huh. wáyé. Uh -huh. Amage no egg be my No tribe, no tongue, no nation, real or perceived, has defeated the great and the world. Oh yeah. Where do I now? Where do I now? Where do I now? Where do I now? Buhari náà. Àwé warriors rè nẹ̀. Àwé youth rè nẹ̀. Àwé yimá rè nẹ̀. Ipa gbàgbá nẹ̀ o. Wéru Buhari náà. Wéru Buhari náà. Wéru Buhari náà. warena. Where warena. Where warena. Where warena. Where warena. Where warena. Where warena. Where warena. Where warena. Where you are now? Going tonight. Afro, acid. Afro, acid. You don't mind me going tonight.